قال عطاء لن تمسنا النار wọ́n gbà pé báwọn bá tẹ̀lé òfin ọlọ́run àwọn òun náà wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n gbà pé báwọn bá kátà wọn ṣe ó lè mú wọn ó lè máa táwọn àbìdọ́ máa náà àmọ́ wọ́n wá gbà pé iná yìí kò lè ju àwọn ìlà àyàmọ́ fàdúdà tí ẹ bá ṣe pé àwọn ọjọ́ kan tó ló ń kà náà ní iná fi bí àwọn ọjọ́ tó ló ń kà ní ẹnu ka ọjọ́ náà pé ọjọ́ àti ẹ̀ ìyá tọ́lọ́wọ́ fi jà wọn pẹ̀lú náà yìí ọjọ́ kan sí òtò kan ní ilé ìní ọjọ́lẹ̀ ìbàlẹ̀ wọ́n ní pé àyẹ́mẹ̀ ní òǹkà ọjọ́ yìí gẹ́gẹ́ ti ṣàlàyé lọ́dọ̀ wọn pé òǹkà ọjọ́ náà kò ju sábọ̀ àtúnpẹ̀yà fi kúnlé adé sàyà láàrin 1000 years láàrin 1000 years ọjọ́ méjì péré ọ̀nà ni ọmọ ìtọ́lọ́wọ́ ìyá nàíjíríà wọn 7 days péré láàrin méjì 1000 years ọ̀nà wọn ni ọ̀họ́rún lan tabassana an-nar illa ayyaman ma'dudat bàbá bàbá láyé apá sí ọlọ́run tábàtẹ̀ ìjìyà agbádùn láyé látara ìyá pàṣẹ ọlọ́run láyé ni ó gbádùn ènìyàn ẹni tí ó bá ya pàṣẹ ọlọ́run ẹwọ́ ọkàn rẹ̀ ó bẹ́ tẹ̀mẹ̀ lọ́rùn mi ó bẹ́ gbádùn ẹ̀mẹ̀ rẹ̀ mi nǹkan tó máa ń mú ìyàn ya pa àṣẹ ọlọ́run balẹ̀ yẹn lànàbí sallallahu alaihi wasallam lórí sálẹ̀ fún àmì hadith àdísì Abu Hurairah radiyallahu ta'ala anhu Ànábì ní hudibati an-nar bish-shahawat wa hudibati al-jannah bil-makarih inú wọ́n fi dígà gáná òun náà ni àwọn iṣẹ́ tí máa ń wú ẹ̀mí láti ṣe òun náà fi dígà gáná ìtumọ̀ ilé ní pé àwọn iṣẹ́ tí yóò ṣe tí ó fi dọ̀mọ̀ náà àwọn iṣẹ́ tí máa ń wu ẹ̀mí láti ṣe wọ́n fún ìbá ti rí jẹ́nà bilmakari wọ́n sì dí gàgà àlè jẹ́nà pẹ̀lú àwọn nǹkan tí ẹ̀mí kọ̀ àwọn nǹkan tí ó wu ẹ̀mí a bí àwọn iṣẹ́ tí ó ṣe ní ó fi dọ̀mọ̀ àlè jẹ́nà àwọn iṣẹ́ tí ó fi wu ẹ̀mí ni àfidẹ́ni tó bá ní ẹ̀mí ẹ̀ sàwọn yẹ̀húdí ní tó ń fà á tí wọ́n fi yapa sí ọlọ́run wọ́n gbà fáwọn wọlé àwọn gbàgbé àwọn ìgbádùn láyé àwọn tẹ́bí àwọn ọlọ́run báwọn bá sàpò mi ọlọ́run bá bábá wá jí àdáríkì àmà náà ìyà kékeré báyìí lájẹ bọ́lọ́wọ́ bá jẹ fìyàná jẹ wá àwọn ọjọ́ díẹ̀ péré sí lọ́lọ́wọ́ fìyàná jẹ wá wọ́n láwọn ọjọ́ náà lọ wọn sábàtú ayé ìkún 1000 years kọ̀ọ̀kan 7 days lọ́wọ́ fìyàná jẹ wá àwọn ikó kéré eléyìí ni pé àìmọ̀ ọlọ́run àìmọ̀ ọlọ́run àìsìmọ̀ bí iná ọlọ́run ti tó ó ti rí kọ́lá kan ní yọ́mú wáhì lè ó fi jìyà ọlọ́run lè ó fi jìyà náà kò rọrùn kí ló fà ó wá ní àdíjì àdíjì nígbàtí ọlọ́run bá tó dá iná náà àmì ìgbàtí ọlọ́run bá dá àlìjẹ́nà ilé ìdẹ̀ra ọlọ́run máa sáàsí rọrùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kọ́ àwọn tẹ́ tí ó ṣe ní orí wọ ọlọ́dún ọlọ́run bàtọ́ wọn bá dá tán ọlọ́run bá ọ̀yá ṣùhánẹ̀ mímọ̀ ọlọ́ọ̀bá ilé náà rẹwà àríwẹ̀ àtẹmọ́tà lè ti wé ìbí wa bèèrè ọlọ́ pé àwọn olówá kọ fún ọ ọlọ́run dáhùn pé àwọn ọ̀nàrí adágún kọ kí ìlú lọ ó ní kò sí kanáà àjẹ́jẹ́ kò sí kanáà àdébí adágún tí ò ní wọ ilé tí ò ní wọ àjẹ́ náà àyàfi tí wọ́n wá ròyìn ẹ̀rọ ìfẹ́lọ́ àmọ́ tí wọ́n ròyìn ẹ̀kọ́ àjẹ́ náà ti rí eléyìí kò sẹ́ńtì ló wà náà ọlá ọlọ́sí rí àjẹ́ náà máa pọ̀ àdẹ́gbẹ́ náà ròyìn ẹ̀ ọlọ́mọdé padà tó lọ tó wù ìgbà tí mi ò ó ní pé yàtọ̀ ti bá ilé náà ó bá kankan bẹ́ẹ̀ tí ó sí bẹ̀ tẹ́lẹ̀ ó wá bá mẹ́ wọ́n fi àwọn kankan wọ́n fi rọ̀kì lára ilé ìlú ìwá dé ó ní a ah, mo tó rílé wọn ti àbọ̀ tí lọ tó bá mẹ́ ó ní mo rí bọ́ fi àwọn kankan ọfi rọ̀kì káàrẹ̀ ó ní àwọn kankan ọfi rọ̀kì káàrẹ̀ ó àwọn ṣẹ́ tí àwọn ọmọ anẹ́bí adama tí ó bá wọ́ ohun àwọn ṣẹ́ tí wọ́n ṣe ojú ojú wọn ha lórí ní fọ́rọ̀rọ̀ pẹ̀lú eré náà fi kò yìí ha bàbá rẹ̀ tí ó wọ̀ iye díẹ̀ ní wọ̀n náà pẹ̀lú pé káníṣẹ́ tí wọ́n ṣe ní ìwọ́rí ohun pọ̀ lórí wọn akẹ́kọ̀ọ́ bá sáwọn pẹ̀lú tó tó wo iná náà tó ló dá ó ti wà owó bè lọ́wọ́ rẹ̀ àwọn tàbí ó pèsè ilé ìfún ọ láwọn ọmọdé alámọ̀dá ni ó ní kò tí ó wọ́n mọ́ wọn àyàfẹ́ tí wọ́n bá ròyìn ní ọkùn kò tí ó wọn àyàfẹ́ tí ó tún wá ní padà lọ gbàdé tó wó ó tún yàtọ̀ wọ́n fi àwọn kankan kiri káyẹ̀ ó padà dé èwo làwọn tẹ́lẹ̀ lọ kiri káyẹ̀ ó láwọn sẹ́ni wọ́n sì tún ẹ̀wọ̀ nù kó mẹ́rin tí gbogbo wọn ní wọ̀ tó àwọn sẹ́ni máa ń wọ̀ ní láti ṣe ẹ̀yìn náà sì wo dá ẹwù tẹ̀lé ẹwù tẹ̀lé tí ma gbọ́ báwọn ọdún kan rí kése ọdún wọn lò láàrin gbàtíbá tó ń lò náà ẹ̀ ó tún ma padà sẹ́yìn àmọ́ ìbàjẹ́ ẹ̀mí rẹ̀ ní ma ti ọgbẹ́ lọ́sẹ́ àmọ́ bí dáadáa wọ́n ma ṣe wọ́n kọ́ sí ẹ̀yẹ́wò àmọ́ ìdá ìnà nọ́sàlẹ̀ àwọn ọdún àdámẹ́ tó bá dáàmà ní iná tí ibi rúrú tó gbà annabi sallallahu alaihi wasallam ó fẹ́ ròyìn náà báwọn sábà jọba ó fẹ́ kuma fi ó fẹ́ kuma ma bí inú ọ̀nà tuntun bá ní bá ń bẹ láyé lónìí bó ti rí àwọn sàábé náà ní òfin padà ọ̀ ó fi àwọn sọ́bà pé ẹjẹ́ rí àwọn náà ti mà tẹ́lẹ̀ ẹ̀rọ àwọn sọ́bàdẹ̀rẹ́ lásìkò wọn tí wọ́n rí iná tó lágbàjù láyé pé iná rẹ̀ tẹ́lú báyàn ààlè fi lé ìrúnátàwà yóò iná táwọn sọ́bà rí níjọ́ náà táwọn pẹ̀lá ah, iná tó dájú rẹ̀ mẹ́yàn rí náà òní kí léjó ilé òun lẹ́sìn lọ́mọ́ ìgbẹ́lò gbogbo ẹ̀ ilé tẹ́lẹ̀ kẹ́lẹ̀ mọ́ ìgbọ́n láti lọ wọ́n lórí gbọ́n lọ́pẹ̀lú wọ́n yé ti pápá Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n sọ fún pé bàtánrò iná fún tán bá sì máa wọ́n ẹ̀ jẹ́ iná ti yíò ní èyí tẹ́ ẹni kó tóbi jù bẹ̀rún èyí tó kéré jù nínú ọlọ́run bá èyí tó kéré gbé ìyà rẹ̀ èyí ò ní ẹ̀jìyà pé iná tó kéré jù nínú ọlọ́run bá èyí tó tóbi jù ti yíò ní ẹ̀ tàìsẹ̀ ẹwà wo àwọn anọ́dá àwọn lóde fọ́nà kó sí náà fún mọ́ọ̀tù jama kẹ́nìṣẹ́ ti kẹ́lọ́ lọ́kàmí fọ́ọ̀tù kó lè fún mọ́ọ̀tù láàrin 10 minutes ká máa ń sọ pé 7 days kò sí fún ọmọ iná ni kò sí pàrọ̀ wọn wà ní ṣe lè yìí kí ló fà ìtànjẹ ni lọ́nà tó mọ́ pé wà bá rúra hàn eléyìí ló kó tànjẹ bá wọn níbi ẹ̀sìn wọn kí ló kọ́tọ̀ bá wọn jẹ̀mọ́ láńtàmẹ́sàdà náà ìlà àyàmá màájújá ilé ìlú kọ́tọ̀ jẹ̀mọ́ wọn lórí ẹ̀sàn ìtẹ́lẹ̀ ilé ìnirú ẹ̀sàn tí ṣe ìtọ́n tí ma ń tàn wọn náà jẹ ilé ìnirú ẹ̀sàn tí ẹ̀mí rẹ tí ma tàn jẹ ọmọ sílẹ̀ kan náà èèrà ó kẹnubọ̀ ṣúgà kìí rọrùn láti gbẹ́nu kò níbi ìbàjẹ́ bọ̀tìtọ́n àtẹ̀mí rẹ wọ́n kọ́tọ̀ jẹbọ́ kọkàn sínà ní kọmọ̀lọ̀ dọ́ọ̀lù kọkàn sínà ní kọmọ̀lúwà ah, láti ẹ ti pọ̀jù kọkàn sínà ní kọmọ̀lúwà ọmẹ́sìnlé kọkàn sínà ní kọfí dùnwọ́nú kọkàn sínà ní kọlẹ̀bà rí ní kọba kú wa mal hayatud dunya illa mata'ul ghurur ọlọ́sì fi yá pé àwọn ìgbádùn ayé táwọn òyí agbọn ayé táwọn òyí táwọn fi torí ẹ̀ tẹ́ẹ̀mí ara lọ́rùn táwọn fi torí ẹ̀ sí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní ìtànjẹ lásán ni ọlọ́ọ̀ ní ẹ̀tànjẹ ni ọlọ́wọ́ sọ yá pé ní tó kó àwọn ìyàwó dé ma kanu yaftarun àdáparọ́ tí wọ́n lọ dáparọ́ mọ́ ọlọ́run ọba nígbà tí wọ́n mọ̀ nípa ẹ̀ olóko tó yẹba wọn pé iná ò ní mú wa ju seven days ta lọ́tọ́ bẹ̀ fún yín tí ń bẹnu àkọọ́lẹ̀ pé ẹni bá kú ní káàkiri kò ní jáde kó bẹ̀ láìláì eléyìí ìtẹ̀jẹ́ ní ọ àwọn ọ̀nà tí ṣeìtàn àtẹ̀míwá tọ́mọ́tí wọ́n kó nítẹ̀jẹ́ ó pọ̀ ìrísìírísìí ẹlòmí yóò mọ̀ sáfún bídíà yóò mọ̀ dá fún bídíà yóò mọ̀ sáfún kúrò yóò mọ̀ ká fún mọ́ láfún ṣírí àmá bí ẹsẹ̀ bí a òfin àkúnà ẹsẹ̀ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ṣírí ìdájọ́ ìdájọ́ bá wọn náà wá lè fún mílíọ̀nù àbí nígbà tí wọn náà gan ọlọ́rin pọ̀ sí kàtún sáà sí súnà kọ́ ni bí ṣe tánà ti gbọ́ pẹ̀ ní ilé ló mú àwọn tó ń tẹ̀lé jàbàtà ìtẹ́jẹ́ nípa olùdó mi mú bí dáa àkùnjọ́ mi mú ẹ̀ṣẹ̀ bídíà kúkúrú fẹ́rẹ́ ni tábàtí wá ṣe ẹ̀ṣẹ̀ wọn ní sáà lẹ́bi pé gbogbo tí jẹ́ lábàjẹ́ pátá ó kọ́ wọn lódélé kálukú mọ́ chẹ́kẹ́ ọkọ̀ rẹ̀ wò àwọn kan bá mú ọ sí ọlọ́wọ́ bá tí bí ọ tako ìtẹ̀jẹ́ ti ẹnu nǹkan tí ń kó tẹ̀jẹ́ bọ́ tó ní àǹfààní sọ́rọ̀ rí àǹfààní sẹ́jú kan àdúgbò tẹ̀wọ́ àǹfààní rárá ọlọ́ba ó jẹ́ ní kàfàrọ̀ ẹ̀mọ́ إذا جمعناهم ليوم لا ريب فيه ọmọ nìkan ti ẹ̀rọ mú àwọn ìyàwó ní kan ti ẹ̀rọ mú àwọn nàṣọ́rọ́ kan ti ẹ̀rọ mú àti wọ́n tí wọ́n náà jọ wọ́n níbi ìtakò òfin ọlọ́run àti wọ́n tí wọ́n náà jọ wọ́n níbi láyàsọ́nà ọba láti tẹ òfin ẹ̀ láti tẹ lójúmọ́lẹ̀ ọlọ́ni ẹ̀yìn ẹ̀rọ mú tí bá kó ìjọ lójú àtẹ̀lẹ̀ àmà lọ́jọ́ tẹ́ pé láàárọ̀ ibà sí ọjọ́ tí ò sí èméjì pé ọjọ́ ló wáyé ọlọ́ni òun fi àtẹ̀kúrú náà sí ma kásàbà ẹni kọ̀ọ̀kan ètò bá ṣe iṣẹ́ ọlábìsọ́lẹ̀sọ̀ mọ̀lẹ̀ àmìlà sọ́ọ̀lẹ̀ ha فلنفسه ومن أساها فعليها ẹni bá ṣe dáadáa yóò bá dáadáa ẹni bá ṣe àìdá náà àìdá náà ni ó bá o lọ́jọ́ tó pé wúfíyà ti kúlù náà ṣe ma kásàrà wà mú láyé ọjọ́ yìí a ní ṣe àbòsílẹ́rì kankan ọlọ́run bọ̀ ní sàbòsí fún yàn nínú kó ṣe dédé àbí kó lù ọlá ẹ̀ tí ọlọ́run wá fẹ́ lù ọlá rẹ̀ láti kìyàmà kò fi fi yẹ̀yẹ̀ jẹ ó mọ́ fi ń sàánú ni àwọn ọlọ́lá ayé àwọn ni wọ́n máa ń lù wọn láti lè fi yẹ̀yẹ̀ jẹ àmọ́ lọ́wọ́ bá ọlá tí ẹ̀ mẹ́ bí sàánú ní lọ́jọ́ pẹ́lá kìí àmà ọlọ́ọ̀lọ́ àdìlú wàlùfọ́lù yóò lọ déédé yóò sì lọ́lá a mọ́ àgbùlù àbòsí ọlọ́ọ̀bò nílò àwọn ọlọ́lá ayé náà ń lo àbòsí déédé ọlọ́ọ̀ ẹni bá ṣe ọlọ́ọ̀ tó bá fẹ́ fi ìyà jẹ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ dèdè ìyà nǹkan ni ó fi jẹ kò ní yójú àmọ́ tó bá ti jẹ tán yóò sì mú kó bẹ́ẹ̀ yóò fi sínú àdìjẹ́ náà ó lo dédé nù ẹ wá rí pọ́ńpù àánú tí ó lò òun lẹ́tọ́ yẹ pé ó ṣẹ̀ ó yẹ kó jẹ́rù yà báyìí ọlọ́wọ́ ni àwọn sàánú ẹ wà níbi ìyà ń jẹ́ yíò àti sáré jẹ́nà ọlọ́wọ́ wọ́n sàfi kọ́tù rẹ̀ báwa náà lò bọ́lọ̀ bá kọ́tù rẹ̀ bọ́lọ̀ bá kọ́tù báyàn lò àwùjọ tó àbára wa yìí àwùjọ burúkú ni ẹsẹ̀ òun làwọn yẹn fi ṣe báàrí àwọn tí wọ́n ń ṣẹ̀ làwọn èèyàn ń ṣe àpọ́nlé fún láwùjọ àwọn ẹlẹ́ṣẹ̀ láwùjọ yìí lẹ́gẹ́ bí èèyàn bàbára àbáwọn tó fẹ́ tẹ̀lé òfin ọlọ́run bá kọ́dà ojú àtúmọ̀ tì wọ́n wọ́n tó máa kárapò àwùjọ àtúrí wọn lẹ́yìn ẹ̀yẹpẹrẹ àwùjọ tó máa fi àjẹ wọn lórí tẹ̀lá sí ọlọ́run bá náà ọlọ́run ní wọ́n mú la ìlànà dèdè tẹ́lẹ̀ bá ṣe olábìsẹ́lẹ̀sàn àníṣàbòsí ọlọ́run tẹ́lẹ̀ pé kúrìlá ọmọ ẹ̀mọ́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 ọlọ́run bá fẹ́ ròyìn ara rẹ̀ nínú àwọn ìròyìn tó ní àtàwọn ìdíbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ni kúlì wà nẹ́bì sọ báyìí allahumma mo pè wọn lọ́wọ́ bá ó máàlìkùl múlìk máàlìkùl bí ẹ bá ń pẹ̀rẹ̀ lọ́ba láyé bí ẹ bá ń pèrè ní ọlọ́lọ́láyé olúwa ni mẹ́lìkù ìmúlì ọba àwọn ọba ọba tó ju ọba lọ́nà ọba tí ń fi ìyá jẹ ní pé lọ́ba mẹ́lìkù ìmúlì ní ọba tẹ́ pé yẹ́sìhàn wálé ayúsìhàn òun lọ́ba tẹ́ pé òun máa ń yẹn ní bọ́lọ̀ ti ẹ ló jẹ́ tó máa ń pè ní kábíyèsí bí ẹ bá sì dàbẹ́ ẹniyẹ ti di tọ́gùt gbogbo máa ń pè ní kábíyèsí tí máa ń dáhùn bẹ́ẹ̀ tó ní kábíyèsí lóhun àtẹ̀yìntẹ́ ń pè kábíyèsí tọ́gùtù ní wọ́n bí lẹ́nu wọ́n lọ́wọ́ láti lọ kọ́ọ̀tù nísì ọlọ́run ìtumọ̀ mẹ́lìkùn mọ́lìk ọba jẹ́ pé kábíòsí yẹ́sàl wàlẹ̀ àyíṣàl ọlọ́run ìfẹ́nu ebi bí ẹbá bí ètò kàbù ló fi jẹ́ pé bọ́nà bá ṣe tí ó dáa fún ọdún orí bẹ́ẹ̀ tí kò dáa ní ọgbọ̀n bí pé lónìí ẹni wá pẹ̀rẹ̀ pé àwa ni ọba tí wọ́n bí ọ̀rọ̀ john tẹ́ ẹni wọ́n ti bí wọ́n nìsí ẹ̀yìn ẹ̀wọ́ gbọ́n ọba nìsí àwọn ọba ti yẹ̀yẹ́ báàkẹ́sẹ̀ rí lónìí bọ́bọ́bọ́ yájú síyàn ìyẹn lè gbé lọlé ẹjọ́ tó ní ó sì wá kọ́ọ̀tù bí àrùjọ àmọ́bọ̀ ọba olóhun ni malikul mulk ó wá ní ìwọ̀ba tó jẹ́ pé ìwọ lọ́mọ ń fún ní ọlá ẹ tó bá wọ̀ ẹ tó bá wọ̀ lọ́mọ ń fún ní ipò tutil mulk man tasha a jẹ́ pé gbogbo àwọn tí ọlọ́run bá tí wọ́n bára wọn bí kò lónìí ọlọ́run fún kọ́mọ̀ wọn fẹ́ nǹkan kò túmọ̀ pé nǹkan yẹn dá kọ́nà ọmọ fẹ́ nǹkan fún yàn kò túmọ̀ kó fi ro dáadáa fún yàn kọ́nà ọmọ fẹ́ nǹkan fún yàn kò túmọ̀ kó nífẹ̀ẹ́ yàn ilé ní kápọ̀ yìí dáadáa o fi ní á ah, bí ẹ̀bá ìpọ́nà bá nífẹ̀ẹ́ mi akọ̀tà ń dúpọ̀ yìí bí ẹ̀kọ́ nífẹ̀ẹ́ mi wá fún mi ah, ah. ó fún báwọn èèyàn nípò síwájú fún ọrùn tí wọ́n náà sì kọ́nà ọmọ nífẹ̀ẹ́ wọn ó fún fìràn áhùn ó fún nípò òun fún lọ́lá ọmọ mọ̀ sí ní fẹ̀rẹ̀ áhùn ó fún kọrùn annabi sallallahu alaihi wasallam ó ní inna allaha yu'ti dunya liman yuhib wa liman lam yuhib walakinna allaha la yu'ti al-akhirah illa man yuhib annabi ni ọlọ́wọ́ inna allaha yu'ti dunya liman yuhib ọlọ́run ọba máa kó ayé lẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí lọ́wọ́ yóò kó agbára ayé yóò kò lè lọ́wọ́ ìmọ̀ pẹ́pẹ́pẹ́ wà ní mẹ́láwọn yóò hìbò ọlọ́run ọba sì máa kó ayé agbára ayé akó lẹ́ni tí ò bá fẹ́ lọ́wọ́ níbà wọ́n ti fẹ́ ọlọ́run ní fún ẹ̀lẹ̀ kankan ilá mọ́ yóò ṣe àyàfẹ́ tó bá ti mẹ́sìn kan ló kù àjẹ́ pé ọ̀tá àdísì ànábì yìí ó ti dá àwọn ọ̀rọ̀ níkanù àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọ́n ti kó sínú ọpọlọ láti kékeré wọ́n ní àwọn kan bẹ ọlọ́run nífẹ̀ẹ́ wọn àmọ́ wọn nífẹ̀ẹ́ ọlọ́run kò pọ́sibú ọlọ́run ní nífẹ̀ẹ́ ní tó nífẹ̀ẹ́ láíláí ìrìn àtàn ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn àbáwọn nífẹ̀ẹ́ ọlọ́run kò sí jẹ́bẹ́ o kọ́nà tó lè nífẹ̀ẹ́ èèyàn èyí kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ náà àwọn kan bẹ kó nífẹ̀ẹ́ ọlọ́run àwọn kan bẹ àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run sí nífẹ̀ẹ́ àwọn náà èyí èyí ń bá wọn àwọn kan sì bẹ ọlọ́run nífẹ̀ẹ́ wọn àbáwọn nífẹ̀ẹ́ ọlọ́run <laughs> Eh? ọlọ́run ó bẹ̀rẹ̀ ní àmọ́ mùsùlùmí àwọn ọlọ́wà nífẹ̀ẹ́ sí anásìdí ọlọ́wà wọ́n tẹ̀lé ní àmànú aṣáàdù hubban lillah mùmìnì nìkan ló nífẹ̀ẹ́ ọlọ́wà ọlọ́wà sí nífẹ̀ẹ́ wọn gbogbo ìfẹ́ kó ní sí wọn tó ìfún ọlẹ́sìn so ọlọ́wà bá ń rìn ayẹ́ ẹgbẹ́ máa yú tó ti múlìkà man tasha ẹni tó bá wù ọ́ náà bá rán fún ní ọlá wàtẹ́ǹzẹ̀rù múlì mímọ́ tàṣà ọ́ sì máa ń gba ọlá ipò ọ́ máa ń gbà lọ́ ẹni tó bá wù ọ́ kọ́nà ọmọ gba ipò ayé kò lọ́wọ́ yàn kò túnmọ̀ kó ó kó ìrà yàn ipò tó ti ń lọ bọ́ ọlọ́pàá kò tí ò kọ́nà ọmọ onífẹ́ rẹ̀ ó lè jẹ́ sí pé oore ló fi fẹ́ fún ọ bákan náà bọ́lọ̀ ti gbogbo ọlápò lọ́wọ́ yẹn náà kò tí òkú onífẹ́ rẹ̀ bákan náà lọ́wọ́ ẹni tó bá wù afáwálẹ̀ èyẹ lè lówó tẹ́lẹ̀ ó lè fáwálẹ̀ kó ní kó mọ́ lówó ògùn mọ́nù eléyìí àkídà ni a jẹ́ sí pé bẹ́nìkan bá ní ipò tọ́lọ̀ ọba fọ́ ipò tí mọ́lọ́ rẹ kọ́ wálẹ̀ bí o bá wọ́ lọ sí ó wádà mẹ́rin wálẹ̀ jẹ̀má kò ní wálẹ̀ ilé inú gbọ́rọ̀ mùsùlùmí o òun lọ fi ní bẹ̀rẹ̀ ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run òun làwọn afá àkọ́túnkọ́ ní wọ́n fẹ́ gẹ̀ sí ọ kọ́ máa lé tí lóòkú kan sí ọmọ halẹ̀ wọn ọ̀nà bẹ̀rù wọn fìdá ẹ̀yìn olè ṣe kankan ìtọ́nà ọba fẹ́ ṣe dé ìtọ́nà ọba fẹ́ ṣe ń gbà míì ó lè ṣe bíbá sọ pé báyìí bá bẹ̀rù yín èyí ò ní tọ́lọ̀ wọn bá wọ́n ṣe tó fẹ́ sí fún mi tó fún mo bẹ̀rù yín yóò tọrọ rẹ̀ wá kọ́ àbẹ́ ìrọ̀fẹ́ kó wá tẹ́lẹ̀ sí ọ̀rẹ́lmúlìk ní mẹ́sàṣà ọlọ́run ni ní وتعز من تشاء ẹni tó bá wọ́n náà bá lọ́mọ kó yìí a àrí ìlónìí ọlọ́pọ̀ pé rí a àwọn lágbọ́já ṣe yìí fún wa ẹ̀yìn ọ wàláì ọlọ́ni mọ́ kó ìbá yàn ẹmọ́ mọ́ tí a fi ti orí ọlọ́run ọba ẹmọ́ sàfihàn tó ọ kọ́dà wọn lè fi pláàlì bá àwọn ẹ̀yẹ rẹ̀ wà láyé yóò kàn máa bọ́ sí yìí ni àwọn sì lè pláàlì ẹ̀ kalẹ̀ wọ́n máa yóò bọ́ yìí wọ́n sì ti lè pláàlì yìí kalẹ̀ yóò sì máa já tẹ́tẹ̀ ọlọ́run ọba ìwọ ọba tó pé tòrísù mẹ́ntàṣà ẹ tó bá wù ọ́ lọ́mọ bù yìí fún wàtòdìlù mẹ́ntàṣà ẹ tó bá wù ọ́ lọ́mọ yẹpẹrẹ bẹ́ẹ̀ nìkan bá yẹpẹrẹ rẹ bàbúkọ́lọ̀ bá ti fẹ́ bìyẹ́dì kalikair gbogbo tí ń jẹ́ oore ọwọ́ ẹ lọ́wà sígbà tọ́wọ́n fi sọ ilé bìyẹ́dì kalikair ìtumọ̀ rẹ̀ ní pé kò sí oore lọ́wọ́ ẹ̀dá kankan bìyẹ́dì kalikair bí ọlọ́run ti sọ yìí eléyìí ń pè ní alùkọ́sù kò sí oore tó lè ti ọwọ́ ẹ̀dá kan wá sọ́dọ̀ wa àfọwọ́lọ́ ẹni tó ẹni tí wọ́n rò fọ́lọ́ ń torí wá sọ́dọ̀ rẹ ọlọ́run fi ṣe sábà bí ni bóhùn ṣe ẹlòmí ò ṣe orí lànàbí sallallahu alaihi bẹ́ẹ̀ sí orí fún ọ لا ينفعك بشيء إلا بما كتب الله لك أنا بني مولي سيوري لغمو أيا فيوري غمو باتي قمو ṣẹ́mọ́ ẹ̀rọ kan orí kanọ́wẹ̀ ìdákùnmọ́ mẹ́ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀dí máa rán kà bẹ́ẹ̀ bá máa rán kan ọdọ̀ ọlọ́run bá ọlọ́wà yóò wá rọ ẹ̀mí ẹni yẹ sí ọ̀pọ̀ rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá lè bí irin ọlọ́run òun ti lè ní pé ní bá débẹ̀ ìníkún ní kankan bó bá dé àyín ìníkún ní kankan àmọ́ wọ́n ti wá fi ẹni tó jù lọ ẹni tí máa ń darí ọ̀kan ibi ẹni wọ́n fẹ̀mí sí pọ́n ló ṣeré fún ọ tó kọ́ pàdé rẹ ni níbi tó lóhùn ti ní fún ọ náà kò tí ní ìkú ò wá dé yóò àfọ́n tó fi ẹ lọ wàlẹ́ ọlọ́ni máa ń sọ ọlọ́run ní wọ́n sọ ikúnyà nígbà máa ń fẹ́ni kan sí sáwà bíbí ní Ànábì sallallahu alaihi wasallam lọ́bí fún anẹ́bì kan bíbáyì tí dáadáa rẹ tọ́nà ọba ti kọ mọ́ tó bá ti ọwọ́ ẹnìkan wá sọ́dọ̀ rẹ ẹ má gbé orí ìfẹ́ nìyẹn ẹ má sọ pé ẹ má ní láọ́lá fúlẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bá bí ẹ bá sọ ọlá lágbájá ní à ìbá tí rí sẹ́yìn ẹ mọ́ sọ bẹ́ẹ̀ bí ẹ bá sọ ọlá lágbájá ìbá ti jẹ́yàn láyé bí ẹ bá sọ láwọn òbí mi ìbá ti jẹ́yàn àwọn náà kọ́ mi lẹ́kọ̀ọ́ eléyìí ó máa sọ nígbà tó bá pàdé àwọn akẹgbẹ́ rẹ̀ táwọn òkàwé mọ̀ dúpẹ́ láwọn òbí mi bí bá sọ láwọn òbí mi ìdílé mo wà yìí ọ̀rọ̀ kúkúrú ni àìmọye àwọn tí wọ́n lè kí ìdè grace olówó ni orí mọ̀kànlọ́ kọ̀ọ̀lọ́ professor ní má ní sáàkẹ̀ sáàkẹ̀ náà ni kò sí lè fi dìgbò kan hún so ìròrí yẹ pé ẹ̀kọ́ tí wọ́n kà ẹ̀kọ́ táwọn òbí mi tí wọ́n tí ẹ̀kọ́ tí wọ́n rẹ́ mi olóúnjẹ jẹ́ èèyàn ṣíríkù ni ó àgbọ̀ gbé ọdún fún kan

bí i bá sọ láìgbọ́n mi ẹlòmí wa kọ́ mọ́tò ọlẹ́ẹ̀gbọ́n ọlọ́ọ̀rẹ́ ọláàyá fáwọn ọlá ṣéhù lẹ́lòmí ọkọ̀ bí i e bá sọ lọ́ọ̀lọ́ wà fúlẹ̀ àti lágbájá ẹlòmí ọdá jẹ kí ni ọ̀dá mẹ́ ó ti ọlọ́sọ ní ọ̀dá eh kọ̀dá ọlọ́pẹ́ ti sọ́nà fẹ́ ìtàwọ̀ ìlú lọ́tíkọ́ ní ìtàwọ̀ ìlú bẹ bá dágbẹ̀ tó ti mọ́ ìtàwọ̀ ìlú náà ilé tó dá ó dá ìtọ̀ ọ̀rọ̀ òun ní láúlà fùlárò ní bí bá sọ́lá ọmọ bíbí àmẹ́lẹ̀ ìdẹ̀ tí ọlọ́ síwájú ọlọ́mọ́ sí síwájú ọsùn yàrá wáyé ìsọ́kùn ọlọ́sọ́ alẹ́bí ni ẹmọ́sọ̀ pé láúlà ọlọ́run wà fùlá súnmọ̀ fúlàn bí ẹ bá ṣe ọlá ọlọ́run ìbá ti pépò yìí lẹ́yìn náà ọmọ bèbè tánà sí ìgbìyànjú lẹ́yìn náà ni àti tó pé tí ò bá sí òbí rẹ ìtumọ̀ ẹgbẹ́ tí ò bá sí òbí rẹ èyí ò dí ọlọ́wọ́ kọ́sọ́gẹ́dẹ̀ yìí kọmọ̀sí àwọn bá nílá ọlọ́run wà wàlìdẹ́ bí ẹ bá ṣe ọlọ́run àti àwọn òbí mi ìtumọ̀ ẹgbẹ́ tọ́lọ́run bá nìkan ò lè sí nìyí kò lè gbẹ́lú bẹ́ẹ̀ tọ́mọ̀ nìkan bá fẹ́ táwọn òbí rò bá fẹ́ kò lè ṣeṣe ìtumọ̀ wà tọ́ sọ́run àmọ́ fúnmà bí ẹ bá sọ́rọ̀ ọlọ́run lẹ́yìn náà àwọn òbí mi ó jẹ́ ká máa sọ ní ẹ tó tó lélẹ́ ìyẹ́dì kalẹ̀ káyì ọlọ́run ọwọ́ rẹ̀ nìkan lórí wà orí òsí lọ́wọ́ ẹ̀dá kankan aláì owó orí òsí lọ́wọ́ ẹ̀dá kankan kò sí ara tẹ́dá kan lè fi ọ́dá láyé àfi ara tó bàrẹ́ bá fi ọ́dá ọlọ́ni dára nínú sẹ̀mí ayé o ó nílò tí ẹ̀ náà wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ tó máa halẹ̀ máa yíò náà náà níbi wọ́n ní tí bàtà ti táwọn lẹ́sẹ̀ bá àwọn ní gbogbo òkèsoro yí ẹmọ fún ọ̀ọ́yà òkèsoro gbogbo ẹ̀ èyí tó ọmọ ni ọ sọ Ah, àwọn wá ní gbogbo ẹ̀ èyí tó bá ní ẹjú ní ọsọ ọyẹ gbogbo ẹ̀ nítọ́sọ ní pé kò sẹ́ni tó ní pọ́blẹ̀mù mọ̀lẹ́bí yìí nítọ́sọ ní pọ́blẹ̀mù ní pọ́blẹ̀mù bẹ́ẹ̀ sì ni èyí tó bí ọdé bí okun eléyìí náà pọ́blẹ̀mù ni pọ́blẹ̀mù ló sọ pọ̀lọpọ̀ tó jálàbí ó sì tísà ìlọ́run fún lóṣù kò tó ná oníṣẹ́ tẹ́gbẹ́fẹ́ lọ́mọ́tò ọkùnrin ah, ààrẹ lọ́mọ́tò mi tísà yìí rọ àbíká tẹ́ẹ̀lì lójú wá dọ́gbọ́n wọ́n ń tasọ wọ́n pẹ̀lẹ̀ wọ́n ò lè yóò máa rán jọ́ lọ́rọ̀ kí ma rán lọ́rùn wáyé ó ti wá fi àwọn òkun ó ti di bánú ó ti di bàtẹ̀ ó ti wọgbó ó ti di ẹ̀gẹ̀ jí wọ́n a máa sá idán fún yí ẹnu náà wọ́n táyà fà ẹ̀nà wọn wá ní ah, ó ní orí bẹ̀rẹ̀ sí ọba ala kulli shay'in qadir ọlágbára lérí gbogbo kan àbáwa Abdullahi bin Abbas wọ́n nígbà tó dé lọ́tẹ̀ sí rí ó nílẹ̀ máa ń wá ismullahi al-azam àwọn orúkọ ọlọ́wọ́ bá tẹ́yìn bá fi yìí tẹ́bá fi tọ́ nǹkan lọ́wọ́ rẹ̀ tí ó sì fún yí eléyìn ẹjẹ́ kan bẹ̀ torí pé yìí síwájú náà ẹ̀yìn síwájú ẹ̀rí pé àwọn ìwọ náà bí olórin kan bá tó wọ́n bá kan nígbọ́ jẹ́ bá fi ọmọ ọgbẹ́ ìdóhùn ẹwà aróko wọ́n ti yí eré rẹ̀ ti yí gbogbo wọn tó kó lọ sójú àgbò ó ti nàtán gbogbo

àwọn èèyàn ń pera wọn ní onípò láyé àwọn èèyàn ń pera wọn ní oní àmọ́ máa nípò ìmúlíkì bàbá rẹ̀ ti ń pera wọn ìwọ̀nà fi wọ́n jẹ́ ìwọ̀nà àwọn ọba tútìl múlíkà mẹ́ntàṣá ẹni bá wọ́rọ̀ sí wọn fún gbogbo lérí ọlọ́pàá ọ sì yẹ kó ẹ̀ẹ́sẹ̀ tí ó fi ọ wàtùrísù mẹ́ntàṣẹ́ wọ́n lọ máa ń kó ìbẹ̀mọ̀ tó bá wọ́ wàtùrísù mẹ́ntàṣẹ́ wọ́n lọ máa ń kó ẹ̀tẹ́ abúkú wọ́n lọ pẹ̀lú àwọn ẹ̀yìn rẹ̀ ní bẹ́yà yìí ṣe kọba ìfún ó ti tán èyí tó fi lọ pé ọlá kẹ́kẹ́ kan ọlá nẹ́bí ọlá wòlíì ọlọ́run ọlá ọ̀ndàmá rẹ̀ ní ọlọ́run báyìí kọ́ wá bèèrè kọlọ́wọ́ rẹ̀ lára àwọn ọ̀sán tó fi hàn nìkan pé lára àwọn ọ̀sán tẹ́lẹ̀ fi tàwásùn ọ̀sán lọ́wọ́ bá ó ní àtàwásùn bí àsìmẹ́lì láhí wọ́n ṣe fàtì ẹbí ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti kíni àtàwọn ọ̀rọ̀ ìlú wá ní tòun eléyìí nínú àwọn ọ̀rọ̀ ìtọ́wọ̀ ọba tó lélẹ̀ ó wá ní túnmùlìdú lẹ́yìnlá ti nàhà wọ̀tí lójú nàhà fi lẹ́yìn lágbà ara gbá ọlọ́run ọba wọ́n máa ń mú òru jáde nínú ọ̀sán wọ́n sì máa ń mú ọ̀sán jáde nínú òru àwọn àfà wọ́n ní túnmẹ́lẹ̀ yìí ni pé ìgbà míì ajẹ́kóòrùn ajẹ́gùn ìgbà míì adékọ́sán ogun wọ́n ní túnmọ̀ rẹ̀ mú tó kùrìjù láyé minal majid ọba obìnrin tó kú ọmọ mẹ́rọ sí yìí tó kùrìjù láyé minal majid ààrẹ náà ni ẹ bàbá kòkí yóò sì mú ọmọ gidi jáde lára rẹ̀ tukhriju al-hayya min al-mayyit wa tukhriju al-mayyit min al-hayy yóò sì máa mú òkú jáde látara alàyè ẹ̀rí obìnrin mí olórí sínú òkú ní ìyàdá rẹ̀ ìyá sí ó ṣe bẹ́ẹ̀ fún ànábì wa lóòtù ó ṣe bẹ́ẹ̀ fún ànábì wa lóòtù ara ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n tí a fún fi alérí o tó lè yí ọlọ́wọ́n bá ń fi bóti tọ́nà wá ní pé mo lè mú eléri kú jáde látara èèyàn dáadáa Musa Zamiriyu èyí tó dá ẹbọ lẹ̀ fáwọn lẹ́yìn ànábì Musa wọ́n ní sèbí jìbìrì ló tọ́jú ẹ̀ Musa wọ́n ayé ànábì ọlọ́run ọba táńtọ́jú ẹ̀jẹ̀ mọ́ Fir'aun ìwọ èyàn lè tẹ́ ń lọ́dọ̀ àfẹ́ ìsún náà ẹgbẹ́jọ ọjọ́ ẹgbẹ́jú àfẹ́ sọ̀rọ̀ akọ̀ ó sì yẹ lérí fún oyè bídíà ètò ọmọ ọba ni tó fìrìjùlì mẹ́yí èyàn sì lè tẹ́ ń lọ́dọ̀ àwọn àfẹ́ bídíà ẹgbẹ̀jí ó sì lọ bí sùn ní

ẹ mọ̀ rí ẹ̀dá mi ọlọ́run ọba ó lè ní pàtí apá kan ló sì mọ̀ jẹ́ ẹja ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè ní ewúrẹ́ yóò sì bí ajá ajá ó lè bí ewúrẹ́ ọlọ́run dára bẹ́ẹ̀ ìyàwó dúdú ọkọ dúdú gbogbo mọ̀lẹ́bí ìyàwó kan lẹ̀ dúdú ni gbogbo mọ̀lẹ́bí ọkọ kalẹ̀ dúdú náà ni wọ́n wọ́n ti bí àfẹ́ wọ́láì bọ́lọ̀ bá síbẹ̀ fún yí má dá òsì àwọn rẹ̀ àà ní ìfẹ́ ẹlẹ́gbà àfíbò àfí fọ́lá bọ́ bá bí pupa bí ìbá sàfí nígbà fún gbogbo ọ̀rọ̀ kalẹ̀ dúdú ni gbogbo ọ̀rọ̀ tí ń kalẹ̀ àbí mú mẹ́ kò sílò tọ́ bọ́lọ̀ tẹ́rà bí wọ́láì àdíì ó ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bì kódà ó ṣẹlẹ̀ sí olólùfẹ́ ànẹ́bì olólùfẹ́ ànẹ́bì ó ní zayd zayd yìí ẹrú ẹni ó wá bí ọmọ ọmọ wa funfun ọmọ ó bí funfun ìyàwó rẹ̀ náà dúdú lò náà ààrẹ àwọn fún náà ti gbé ìyàwó dúdú bàbá dúdú dúdú birikiti bíbílá wọ́n wá ń gbé àrẹ àwọn funfun bàbá wọ́n fi ọba ìdé ó sì fi funfun ẹlọ́pọ̀ gínàwì kílà tó wọ́n wá kò sí àrẹ àwọn fún láńgbé ìmí àjẹ́lẹ̀ ó wá díjọ́ kan tolúkún wọn máa rìn sọ́dọ̀ anábì dáadáa àwọn méjì wà lọ sípàdé lọ́dọ̀ anábì wọ́n wá sùn síbẹ̀ àdísì mọ́ sọ muslim wọ́n wá sùn síbẹ̀ bàtọ́ ń gbé wọn lọ́wọ́ àwọn sípàdé anábì wa mú aṣọ ó dàbò ó dàbò ọ̀rọ̀ lójú wọn bí ara báyìí ó wá sẹ́kọ̀ ẹsẹ̀ wọn àwọn méjì wà tuntun báyìí sẹ́kọ̀ ẹsẹ̀ kó dúdú ẹsẹ̀ kó funfun àwọn nínú ẹ̀bùn tó lọ mú àwọn ni pé

ó ní ànábí olùmọ̀ búra pẹ̀lú ọlọ́wọ́ bá àwọn méjì ẹsẹ̀ méjì bí mẹ́ tí mo wò yóò báàdù hú mẹ́bàájì ìkánà méjì jáde ní ara wọn ni ànábí ní àwọn òjá òsẹ̀ tẹ́ẹ̀tẹ́rẹ́ àti mọ̀ ànábí wá wọlé lọ́bá ìyá láwọn Aisha pàtàkì ẹlọ tán tí ẹmọ̀ kí ni wá sọ dùn ó dùn má nábi púpọ̀ torí pé ànábí lọ́gbà bẹ́ẹ̀

tẹ́lẹ̀ ìjọ ipá nẹ́bí ti fẹ́ tẹ́lẹ̀ kí la fẹ́ sọ wíwá ìjọba tọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ fún wọn náà èyí wò tó tá a torí ẹ pa ya o àkọ́dá àlọ́lé òkú o ọ̀dẹ̀ ẹ̀rí pupa ọwá bí àfin àbíkó wá bí èbó àbíkó bí lágbáwá ìkánà tó ṣe lọ́jọ́ ayá ní sọ̀sọ́lá wọn kó kéèsì rásọ́lá mẹ́bì ni ìyàwó funfun ọkọ náà funfun mọ̀lẹ́bí wọn látà fún wọn ti tí wọ́n àbí wọ́n bí àdúdú ọmọlọ́bá nẹ́bí ìyàwó mi yóò sọ́rọ̀ ìtọ́jú rọ́mọ́ o anẹ́bí kí ló dé ó ní wọ́n tó bí fún mi anẹ́bí wọ́n fẹ́ sí ẹ̀yà pátá wọ́n fàbẹ́lẹ̀ ìdí ayé bọ̀rọ̀ ìgbàgbọ́ wá fọ́yà fún yẹ̀ bọ́rọ̀ mi máa ní ìmọ́ni ìmọ́ni wọ́n ní bí ayọ̀ àwọn tẹ̀ bá rí reality pé n tó ṣẹlẹ̀ rẹ́ kí a fi kọ̀pí ara wọn sẹ́pẹ́ mi máa tó bá rí báhùn ẹ̀mí rọ́rọ̀ alẹ́bíà ní sọ ní ràǹkúmí tó jẹ́ sí pé ìwọ nìkan àdígbé lọ bẹ̀sí ràǹkúmí mú èé sì sí ẹ jáde ibi ọgbà iná wà èédà wọn ta táwọn fọ́n dàgbà lórí kan oníbẹ̀ ni mo ní ó ní kí n kọ́lọ̀ wọn ó ní blue blue làwọn méjì nínú àwọn tí wọ́n jáde lára wọn ṣé irú ọ̀wọ́ náà ní àà

abiola ọba ọba alikiola mọ́sá dá àtúntàlẹ́ alórí o wà tẹ́rìsùkù mẹ́sàṣà ẹtùbá wọn ọba òun lọ mọ́ sáàkì ẹwùn náà ẹtùbá wọn ọba bàbá mi jẹ́ olówó kò túnà kí n jẹ́ bẹ́ẹ̀ àwọn òbí mi jẹ́ olóòsì kò a jẹ́ pé ọ̀rọ̀ táà mọ́ sọ lẹ́nu ọ̀rọ̀ kúkúrú ni o pé kínú ìrẹ́mẹ́tẹ̀ tó sì wọ́n lè ta ìrẹ́ 50 mílíọ̀n wọ́n lè ta

ọlọ́ọ̀bá máa ń dára ayàtaka yìí ayà méjì yìí òun ló túnbò ọlọ́ọ̀bá máa ń dára àwọn abẹ́ kó máa dára tí ò dára lórí báwọn tó tó bá dá ọ̀dákùsẹ̀ tí ó bí wọ́n bá tó bí wọ́n tó káàkù a máa bẹ̀ẹ́ kó dá tó dá lórí wa ọlọ́run àbíọ́ a fi tó bẹ̀rẹ̀ bíọ́ ibi tá ka ayàkùn àdé ìta àdínà a fi bíọ́ àwọn ìròyìn tó ròyìn yíyà ìtọ́pọ̀ mọ́sá dáa tó dáa tó sì bẹ̀rẹ̀ kọ̀kọ́ ọlọ́ àwọn kan tó ṣe fún wa tí ń dùn wọn lọ́wọ́ ìta ń rí adáa ni èyí tààrí pé dáadáa ni ọlọ́wọ́ bàjẹ́ mọ́ aláwọ̀ ọlọ́run àwọn kan tó ṣe fún wa jẹ́ pé àwárí bí àìdáa ni kò dùn wa àbí ìtaàrí nígbà ọlọ́kan jẹ́ ọlọ́run o mọ́sá ti dáadáa fẹ́ nípa látara ọlọ́run mọ́jà àríbà jẹ́ látara ọlọ́run وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè ọ̀kan náà ẹnu gbọ́dọ̀ wọn wọ́n Thank you. ẹni tó bẹ́ ṣe fídíà yẹn fẹ́ ẹni tó bọ́ọ̀yàn tí ò dábàá láti gbà wẹ̀ wọ́n fẹ́ ṣe wọ́n ní tó lè ta ọ̀sẹ̀ dàpọ̀ ọ̀rọ̀ lè pa ń kóso pọ̀ sí bá ṣe wọ́n ti gbà tó kúrú bẹ́ẹ̀ subhanahu wa ta'ala wa rahmatulahi